Allah is blessed Nigeria. ó ti pàkọ́ sinimá yín rèé o. gbogbo ọkùnrin bá ti ń gbọ̀ pẹ̀lú obìnrin wọn máa ń yẹ̀yẹ́ wọn gbẹ̀yìn gbogbo sọ pé òun níṣẹ́ tó ń fẹ́ ṣe ní tòun tí òun bá níṣẹ́ ó túmọ̀ sí wípé àárọ̀ lọ́jà iṣẹ́ náà fi ń ṣe. ọ̀fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ẹ̀tanú set up fantastic fanatic pathetic ẹ̀ tí rí nǹkan kan ẹgbàá bẹ́ẹ̀. of Oṣadé Adéfẹ̀wani as directed by Hafiz Abiodun Stanley Yomi Fasilanso Bídéfúnmi Martins Abiodun Dàmọ́lá Ọlátúnjí Àìná Gold Hafiz Abiodun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dá lórí fídíò CD Total Express Nigeria Limited one twenty nine Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà ìpolonpin tó ń tà ó tún wà lọ́dọ̀ Freedom Films and Marketing bákan náà sí ní má tuntun àwọn ló ń bọ̀ yẹn o ìwé tí èmi ò bá fi fẹ́ kò sí bàbá bàbá báyìí náà tó lè fẹ́ mọ́.